وكل محدثة بدعة وكل بدعة ضلالة وعليكم السلام ورحمة الله وبركاته. حديث الصلاة بيت الله أفرق لك بآذان الجمعة إنه كبير من الجمعة ìwọ̀n pípé ìjọba pípé ìjọba kí ni wọ́n ti ọ̀pá pàmò sọ́nà ìdí pípé ìjọba. حديث يا أخي ولاد حديث 568 حديث الساكت بن يزيد يقول إن لهذان يوم الجمعة كان أول حين يجلس الإمام يوم الجمعة على المنبر في عهد رسول الله صلى الله عليه وسلم. الذي يرد به من جمعة àkọ́kọ́ rẹ̀ máa ń wáyé nígbà tí ilé mọ́mú bá jókòó sórí nígbà lásìkò ìṣòro ìṣòro náà wà ní ìṣòro. وابي بكر وعمر رضي الله عنهما bákan náà lásìkò ọ̀la àsìkò ọ̀la nígbà táwọn náà bá jókòó sórí nígbà yìí wọ́n rò pé òjò wọn. فلما كان في خلافة عثمان رضي الله عنه وكثر Gbàtọ́wájú àsìkò ìṣèjọba Amman ní àbúrò àrọ́bìnrin ọ̀hún ìró wa pọ̀. Amọ̀rọ̀ Usman yawma al-jumu'ah bil-ihsan ath-thalith. Usman wá pàṣẹ níjọ́ yẹn kí wọ́n fẹ́ lẹ́ẹ̀kẹta kù. fàhùsì nàbí hi àlà zàwúrọ̀. ẹ òun pè òun yẹn níbi lọ́ngbẹ̀ ní zàwúrọ̀ yẹn. Wọ̀tábàtà lè amúrú àlà zàlè. Ọ̀rọ̀ padà wá nílẹ̀ lórí bẹ́ẹ̀. Mo dáná lórí bẹ́ẹ̀ wípé fífẹ́ ti méjì tó jẹ́ káàkiri kí o. Àkọ́kọ́ ìwọ̀n pípé yẹn ti kejì ní kọ́mọ̀. Osman ọ̀bẹ lọ́rọ̀ á àwọn ìkẹta kù nítorí pé òní pọ̀ wọ́n á fẹ́ pé káwọn èyí láti ìlẹ̀ tó dàgbà àwọn tó ń bá wà ní jìnnàjìnnà wọ́n lè tètè sọ òṣìṣẹ́ tó ń wá ní lọ́wọ́ nítorí àtẹlẹ ìbájúmọ́ obìnrin pé wọ́n bá jẹ́ pínlẹ̀ mo ti gbàgbé ìwọ̀n bá jẹ́ pèsè ìlú láì ìjọba pẹ̀lú. هذا ضغط وطلب في بعدها وكبر الصوت الدوم سوكي الدوم سوكي طبعا هذا يحزكم فذلك المؤمنين هم على طلعه في ذلك الأمر في الجنة فكان الله قد يزيد الواقع أو نفع به الأصل في àgbàdo ìjọba alọ́ ilé ìrẹ́sọ̀ wọn náà ní àbálọ̀ ọ̀tọ̀mà àlàáfíà sí àgbàdo ìjọba òun ni kí ọ wáyé ìrẹ́sọ̀ wọn nígbà tí ìmọ̀ọ́mù bá jẹ́ òṣèlú nígbà tí sọ́dọ̀ rẹ̀ sọ nígbà tí àwọn bá jẹ́ òṣèlú nígbà ìpínlẹ̀ nìyẹn hadith omi tó ní hadith ìyá sàlámà ọ̀nà àkọ́wà. radiyallahu anhum an abihi qala kunna nujammi'u ma'a rasulillahi sallallahu alayhi wa sallam idha zalat ash-shams. sálà àwọn ìjùmọ̀ pẹ̀lú ìṣọ́rọ̀ ọ̀la rẹ̀ ṣúná nígbà tó wọ̀ láyé kàlẹ́. mo dáhùn àtọ́rẹ́ ní pé jọ́mọ̀ àríwáyé lásìkò kí ni ọ àtìpà yìí lásìkò. ثم ثم نرجع ونتتبع لفاية نتتبع أقول جبي نتتبع ها تتبع يتتبع تتبع يتتبع تتبع ها baca motor kali bayinata di kalau sumana jauh nasi bayar apa dah nẹ̀tẹ̀sàbùtà ọ̀hún ayé a a sì máa tẹ̀lé òjì báyìí. ìyẹn ti pé òun yóò ní kí ikú òjì ẹ̀ta ni. obìnrin pé kí máa yọ ń tọ́jú kí ni ọ àkókò àyílá àkókò àyílá àdéhùn kan ni àdéhùn yìí rẹ̀ òun àdéhùn jàǹbá àdéhùn yìí. أنه سهل جابر بن عبد الله متى كان رسول الله صلى الله عليه وسلم يصلي الجمعة أبي جابر قال كان يصلي ثم نذهب إلى إلى جمال جمالنا ثم نذهب إلى جمالنا فنريه فنريهها wọ́n wá dáhùn ní tí máa ń kírun á wà lọ síbi táwọn jìmáàlú wá wà láwọn jámánì làkúnmí ọ̀nà orí ìhùhá á mú àrùn ìrọ̀lẹ́. zada abdullahi fi hadithihi hina tazulu shams. ó nígbà yẹn ìgbà tó ń bá yẹ tàbí ní máa ń jẹ. yàní mẹwàá rẹ. ìyẹn ni bí àwọn ọ̀rọ̀ àfúnítà máa ń lọ sí kọrin tá a bá kí túmọ̀ àgbàlá ẹ̀kún wọn lọ síbi tí a di ọ̀rọ̀ ọkùnrin. gbogbo ilé ìtura ń tọ́ka ń tọ́ka sí sọlá tó jọ wá yóò wọlé nígbà ìjọba ní lásìkò àyílá. kájọ̀dá àwọn àhàdìsì yìí tó sàlàyé pé àwọn kí túmọ̀ àwọn ti darí túmọ̀. نتقطع من حيث عن قطر بوشي عن بوشي باوا عن قطر فهو غير وسيل وليس للحيطان به وصول جنوبي وكيري لاي تنتمو ويكي وياك حديث وياك نواه àdéhùn ọ̀yá inú àyẹ̀yá mọ́tò òun ti bẹ́ẹ̀ náà èyí ti kájíkájú mẹ́wàá rọ̀ àdéhùn kájíkájú mẹ́wàá rọ̀ àbáwọn mọ́kànlá rọ̀ owó lẹ̀ yá ni ní gbogbo àwọn àhàdìsí lọ́dọ́dọ́ àwọn olùmọ̀ bí àlàáfíà máa tó nípa ìgbìmọ̀ ìṣòro ní tọ́pọ̀lọpọ̀ àwọn sọ náà ní pé yóò ra sun sẹ́yìn díẹ̀ lápẹẹrẹ rẹ̀ iṣẹ́ ìdúró kí lọ́jọ́ wá ìyẹn lè lọ́jọ́ pàtó ẹ̀ irú àkókò tó tó pọ̀ láti oṣù máa máa bọ́ sí ẹ̀ka lọ́wọ́ ẹ̀ ẹgbẹ́ bíi twelve ten twelve fifteen òun ni wọ́n bá yóò máa fi di twelve thousand ní parí o. ìyá ọ̀la oṣù díẹ̀ èké tó wọn lè àárọ̀ tó wọn láti mẹ́wàá rọ àmọ́ ọmọ náà láti lè ṣàlàyé bí alẹ́kùnrin àwọn nípa àmì ìṣọ̀lá àwọn ìṣọ̀lá ìgbà tí ó ìṣọ̀lá náà ìṣọ̀lá. Mo bá mi àgbé ilé àkọ́jẹ́ sáré dàbí àwọn ọ̀gá mi mọ́lẹ̀ ìsàkó ìṣèlú ìlà ọ̀rọ̀ tó lè mọ́ mọ́ ọba táwọn àmà àṣẹjọ ìtumà ti là kẹ́kọ̀ọ́ wà lọ́wọ́. Hadith Jabir bin Abdullah radiyallahu anhu. قال كان رسول الله صلى الله عليه وسلم يخطب الناس يحمد يحمد الله ويثني عليه بما هو أهله. قال النبي صلى الله عليه وسلم أما قام الرسول bó ti wá lọ hadith ìṣàlẹ̀ tí máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ló lè ní ibi ọ̀rọ̀ rẹ̀ bí àṣìwọ̀n kì í mọ́ yóò sọ pẹ̀lú lọ wọ́n yóò tún ní alẹ́ yìí ìmọ̀ wọn láti yóò fi ìfọ́lọ́ pẹ̀lú fọ́tọ́ láti rìn lọ láti rìn lọ. Súnmọ́ yẹ kó. Ìdí wípé yóò máa wọn dáadáa mú àwọn ìròyìn nìkan tó jẹ́ ìròyìn lọ́dọ̀ ọ̀tẹ̀. wọ́n lè má jẹ́ ìròyìn lọ́dọ̀ ọ̀rọ̀. ẹ̀rọ tó fẹ́ ròyìn ọlọ́run tó gbogbo sẹ́ẹ̀lì bíi tí wọ́n bá dẹ́gbà sí láyé. wọ́n wá ní á muhammed sùn ká ọ̀dọ̀ lọ́wọ́. ọ̀dọ̀ alhamdulillah muhammed sùn ká ọ̀dọ̀ èyí kíkọ ní ìgbé kọ ọ̀rọ̀ yẹn mo lè gbé pàmò bọ́lọ̀ subhanahu wa ta'ala ní ìfọwọ́ mi lẹ́kọ̀ọ́ sí nínú ìlú ìtumọ̀ ẹni wípé lábẹ́ tàbí ìdúró ẹ̀kọ́ fẹ́fẹ́fẹ́ bọ́lọ̀ ní tó bá jẹ́ tọ́lọ́mù lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe tó lọ́ọ́ dàrú ìwọ́n. Orang yang mulu ibadah, Allah lebih pilih. Ngal kita Rasul. Hari Sallallahu Alaihi Wasallam amat juga kalau dia membantu Rasul semua. Bahkan, mulut ni ada di di mawakah ini. Mungkin Rasul itu ini lebih kalau. Fọmọ yẹ kó ló mọ yá ṣe láàrú kọlá mú bí lára. Inú ọdún máa ń rìn Ẹ wọ́n lọ́rọ̀ ẹgbẹ́ lọ́dọ̀ ẹlòmí ó lè wọlé lọ́dọ̀ ọ̀sọ̀tún kò wọlé táwọn èèyàn ọlọ́run tó máa yà sí ìrìnbá ọ̀pọ̀lá mọ́tẹ̀ dára ẹnitọ́nà bá pọ̀ dànù kò sẹ́ni kankan tó lè sí lọ́dọ̀ wàmọ̀ yóò lè fọlá háàdì yàrá ẹnitọ́nà bá bẹ́ẹ̀ sí lọ́nà kò sẹ́ni tó lè fọlá wọn ó wọlé lọ́dọ̀ àwọn mùsùlùmí dáadé ó ti súnmọ́ ọ̀ọ́dọ́tọ̀ sọ̀rọ̀ tí wọ́n lò kó bọ̀ Ada wọ́n lọ lọ lọ ayé ìgbà wọ́n ti jẹ́ kẹ́ máa wọ ẹgbọ́n náà máa ń padà mẹ́rin tó wù ní bantu ń fi ẹni tó bá wù wọ́n ẹ̀ ń bú ọlọ́run yẹn wọ́n rọ̀ bá lọ́wọ́ kejì wá ó ní ìlú sẹ́jẹ̀ ìgbà rẹ̀ lára إذا تكلم أسمع تبصر يقول يرى يقول إذا ما صار يقول يقول هذا تجد فإذا مشى أسرع تبان يلوى يجري وإذا دور أوسع تبان ó ń tọ̀ wọ́n mọ̀ ọ́pá yẹn lára. irúfẹ́ bẹ́ẹ̀ ló ṣe fún sọ̀rí ó lù ó sì dábàá jù lára nítorí sọ̀kúsọ̀ tó sọ̀rọ̀. ó lù títí fá tí ebi sọ wọn mi ní pé à èyí tó lù mí ìlú gbogbo gẹ́gẹ́ sọ̀kàkàtì ó ti gbàgbé rẹ̀ yà. wọ́n ò ṣe wàá lọ́la ó kó ra àlùbí àwọn ọ̀rẹ́ ti kọ́ pé òun yẹn ibi tó tó adé ọlọ́ọ̀dún tó kọ lẹ́tà lé lọ́wọ́ pé ẹni ọ̀gọ́dọ̀ bá ṣe o yóò fi yí padà bí wẹ́rẹ̀wẹ̀rẹ̀ bí wí. só nípa bẹ́ẹ̀ ni ohun tá ọlọ́run àlẹ́ ti sàlàyé sọ́dọ̀ bá wà lọ́sùn àwọn ní káwọn èèyàn fẹ́ máa yá àti ìgbà ọ̀la ọmọ bí ومن يسلم كتبعة السلالة فلا هادي له وتبتلي قدره وخير الحديث كتاب الله nínú ìlórí nínú ọ̀rọ̀ ní kẹlá lọ mo fẹ́ kí nǹkan bá lè máa wáyé nǹkan tó bá láti ṣe ṣùgbọ́n kò burú yẹn lè yí ipò àìmọye kásá ti rí mọ̀ tí wọ́n mọ àtàkùn yìí ọ̀sán náà àlọ́lọ́ ọ̀sán níbi wọn àkàrà ẹ̀ríkà jẹ́ iná ọ̀gá làǹtà sí ìdèkóṣà tẹ̀hájá sí ìjẹ̀rí ìkótọ́ bìlà ọjọ́ tó ń fún àhájà ìyẹn lè nà wá rẹ̀ ṣùgbọ́n àìmọ̀hí káàkiri nínú ọ̀tọ́gbà rẹ̀ àtàkùnrin ọ̀sán ẹ̀rọ àlọ́wọ́ àwọn ọ̀dà mọ̀tàṣàbù ọ̀sọ̀lá àlàyé ọ̀lọ́wọ́. arábìnrin ní ẹkọ́ tó àkókò mọ́ hadith omi wọn ni habib abi hamid as-sa'idi wọ́n ní òjíṣẹ́ aláwọ̀ sọ̀rọ̀ àrẹ̀ ó ti di nírọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó kí wọn àtàrà. أسمع الله وهو أهل لذلك يأتي الخطيب لابد أن يظهر في خطبته التشهد أنت بقى الخطيب هو ما بيكون في بعض الأغارة خبره التشهد قل أشهد أن لا إله إلا الله túbà kan lànà فيه ṣe òtẹ̀lẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ ní alhamdulilá. wọ́n ní tàṣàhà ó sì ṣẹlẹ̀ ọmọ ilẹ̀ ìlọ́mọ wọn àdá وأشهد أن محمدا رسول الله قل عبده ورسوله وصف به الله pẹ̀lú ohun pẹ̀lú láti fi Àjọ pé mo ta wà ó níbi tó sùgbà yẹn tó lọ lọ ní bẹ́ẹ̀ aṣọ kọ̀ọ̀kọ̀lọ̀ olùyẹ̀ lọ. Ọba òwe ìlú ìbàdí àwọn sábà wà ọ̀fẹ́ àwọn ìdárajà sùmọ́ àwọn èèyàn yẹn. Zikẹ́ jùlẹ̀ so ó fi yẹ fún afẹ́tíkà ṣàkóso kan fẹ́fẹ́. حديث مثل حديث عبد الله بن مسعود قال أوتي رسول الله صلى الله عليه وسلم جوامع الخير. أخاك إنه داتا صلى الله عليه وسلم àkójọ ìwà àwọn orin gbogbo àkójọ lọ́rọ̀ kò sọ bí kò sọ̀rọ̀. Wàkọ̀wà tí mo hù. Àtàwọn paríparí rẹ̀. Àwòkọ́. Òfin rere ọlọ́run kò àkọ́lá fàwátì àlèkọ́ ẹ̀. àbí ká sọ pé kọ́kọ́rọ́ rere ìṣe rere ìbẹ̀rẹ̀ rere gbogbo ẹ̀ pátá lọ́wọ́ fún pàtó. fàlámọ̀nà kótóbàtà sọ́lá. ọkọ̀ wa ní kótóbà rò láti tàwa mẹ́rin jùmọ̀. wà kótóbàtà lè ha àjá. àti kótóbà rò láti tá a bá ní bùkátà pípọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀láyà àwọn èèyàn kan gbólóhùn ápè ó jẹ́ ohun tí máa ń bà mí lẹ́sẹ̀ láwọn àtàjọ ní oṣù báyìí. tó bá di wípé ẹni tó wà ní ìlẹ̀ káwọn tó sọ̀rọ̀ tó tó káwá ń gbà yí láti wá sọ̀rọ̀ àwọn àfihàn fún Abdullahi láfẹ̀ẹ́ ọmọ àgbéyàwó. bàbá ìyàwó náà bá sọ ọ̀dà ìdílé ẹ̀fà fà fún ọ̀fà àkùnà ọmọ àgbéyàwó wọn á ti sáré sọ̀rọ̀ yọ máa rẹ̀ ní méjì méjì yọ máa rẹ̀ ní méjì méjì ẹ mọ gbọ́ mọ gbà ló darí ń tẹ́ ṣe dàgbà aláyọ̀ ọdún jẹ́ ìgbẹ́ nígbà yẹn lóye nígbà tí ìyàwó tó fẹ́ ti bọ́ lójijì inú síra lálàyé ó ní àwọn olùwádìí àlàmọ̀kánlá mo tó fi dandan fẹ́ni tó jẹ́ àlàmọ̀kánlá mo ní kó nímọ̀ gbogbo ń bá bá mẹ́ta ó ní kọ́kọ́ lọ nímọ̀ fààyè ó ti fìyàwó sólẹ̀ ó lọ kẹ́kọ̀ọ́ ó lọ kẹ́kọ̀ọ́ títí lórí ikú olóṣù bàbá ìyàwó lò tí òtítà máa sọ ìdì fún ọba wa wọ́n rẹ̀ níjọ́ sí ẹ̀kọ́ owó olóṣù súnmọ́ ọwọ́ ẹni tó ti mọ́ ń pa rẹ̀ níyàwó lé ọ̀fẹ́ méjì oṣù ìgbé àti oúnjẹ ọ̀kan ẹ̀dá púpọ̀ wọn ti máa ń ṣe kí níyàn nígbà tó ṣe ó ṣe sì lẹ́yìn é sóòlà lò ó kọ́wọ́n ìgbésẹ̀ ọba bẹ̀rẹ̀ ibi tẹ́ni ẹ ti ṣe gọ́ọ̀lì sí lọ́lọ́ àbí tó ti ṣe báwọlí mẹ̀lọ́lọ́ dé àtà àwọn ọmọ àkóńdòrò báwọn ti máa ń wí rẹ̀ gáyì sí àti báwọlí mẹ̀lọ́lọ́ wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọn aṣàlàyé fún ọgbà kí máa ṣàyè gáyì sí ìwọ̀láyé gáyì sí o kì í ṣàyè báwọlí kì í ti báwọlí ibi tó kẹ̀lé jọ sí ìsìtì yẹn kú ra yẹn ó yàtọ̀ sáàyè wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ sáàyè wọ́n ti sọ mọ́ báyìí ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yẹn látòrí ẹ̀dàkùn tí wọ́n bá láwọn fi fún ìyá owó ìsọ̀ tó bọ̀ta náà kò burú nígbà tí wọ́n fẹ́ sọ lọ́wọ́ bàbá ìyàwó báwọn fẹ́ ọ̀rọ̀ ìyàwó kan tí kò túbà yọ wáyé ìnà ìhàbẹ̀lélá ìdílé bí ó lè òun ni afáwọn abúlé àwọn ọ̀sán ọdún sọ̀rọ̀ pẹ̀lú àdéhùn sọ̀rọ̀ àbálá ọdún tó bàbá àti bàbá fẹ́ kí jùmọ̀ tàbá tó fẹ́ ní bùkátà bùkátà yẹn ọ̀fẹ́ tọrọ ìyàwó ọ̀yà kótóbá tó sọ̀lá àtàhìyá tó lè la tọ̀ ajá tó fẹ́ kótóbá sọ̀lá ti yàtọ̀ tọ́ba tó gbèrò ìtumọ̀ ajá tó fẹ́ kótóbá ajá yẹn wọ́n ní kótóbá sọ̀lá ọ̀fẹ́ yẹn ju òyìn lọ́tọ̀ òun ní àtàhìyá tó lè la gbogbo kíkí ọlọ́run. wàsọ́lá wa tó wàtọ̀ yé báà. gbogbo ọlọ́run ọ̀tọ̀jọba gbogbo dáadáa lọ́mọ ọlọ́run. asalaamu aleyka ayiwa nabi. àlàáfíà ọmọ ajẹ́ kiri àmẹ́rin. wa rahmatulahi wa barakatu. àti ti ọlọ́run àti àgbẹ̀gbẹ̀ náà. asalaamu aleyna wa ala ibadillahi salihin. ìfẹ́ ọlọ́run àbí ọlọ́ ọlọ́run kọ́ máa jẹ́ tàwa náà àti gbogbo àwọn ẹrú ọlọ́run tó ń jẹ́ mi rè. Ashhadu an la ilaha illallah. Illallah, kìí ṣe illallah ìlọlọ ìlọlọ lábàlẹ̀ kò ní ṣáda ha aṣáájú aláìlá ìlọlọ ha gbólóhùn zikí wọ́n má yà ti ṣeré mo ti ẹ̀ka pé ìdẹ́gbẹ́ ní ẹja máa pè kọ́ má di bá mi kọ́ má di bá mi bí ẹ wá pé ìlọlọ ìlọlọ bí ẹ wá ìlà ní òsì mọ́ ẹni pé kọ̀sẹ́nì kan tó sí jọ̀sìn ìlọlọ lọ́sọ́dọ̀ náà àwọn níwájúwájú ni wọ́n lè má rí ìpè dáadáa kì í sàwọn gbogbo obìnrin wọ̀nyẹn lẹ́yìn yóò tún farabalẹ̀ ó yẹ ẹgbẹ́ tún wí ẹ tún wí fún mi wà á ṣàdọ̀ adìyẹ Muhammad àkùrú ọ̀rọ̀ mo tún sẹ̀rẹ̀ lẹ́lájọ́ Muhammad ẹ̀rọ ọlọ́run أنا الحمد أنا ما أنا لا أنا كبار أنا يا أنا الحمد أنا ها أنا الحمد أنا نحمد أنا وين أنا هنا أنا مثل أنا يفي أنا جميع الحمد وين يعني يا الله نحمده ونستعينه اللهم يا نعم سيد ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أتوا صلاة قول يا بيوا ومن سيئات أعمالنا أتشابه وأتمشي من يهده الله فلا مضل له اللهم بارك ما فلا تتقبل لنا ومن يضلل فلا هادي له أن تبارك واسلنا وزن تلفنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول عبده ورسوله ثم تسل كتبتنا كتبك ثم تسل كتبتك بثلاث آيات من كتاب الله

ẹ gbọ́dọ̀ jáde láyé wọ́n kà ní sí ó tún ká yá àwọn ọba adẹ́dà tó yá sí ìlànà ọkà yẹn lẹ́lẹ̀ ẹ̀kọ́ ọba tó wà lẹ́yìn ìlànà ìdá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló dá ẹ̀yìn ẹ̀yìn báyọ̀ ẹ̀dẹ́ dà lọ èyí tó dá yín látara ìlú kò tó ṣe ká yà. ó tún wà àpá ẹ̀fẹ̀ mi bá lọ ni wàhálà kọjú ní àgbà òdàdà wọn wá yọ ìyàwó rẹ̀ kó lára rẹ̀ ọba ṣàwà ọba ṣàbí lòrò máa lò ṣàlá kẹfì ìrọ ọmọ ìṣá wọn wá tó wá ní kó jáde lára wọn tó pọ̀ wọn tó pọ̀ wọn tó pọ̀. àtẹ́kùn náà tata àlùfẹ́ ìwà ká. ẹgbẹ́ náà fẹ́ máa fi bẹ̀rẹ̀ tí wàá tẹnikẹ́ bá jọ lọ́wọ́ ní àwọn onígbà dákùnmọ̀ fọlọ́mù ńlá wal arham yẹn ní pé wal arham àwọn kan ní wọn máa ń kà pé wal arhami tí wọn máa ń wọn lẹ́yìn bẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn torí alájọbí mọ́kèrè ń ta àgbàlérò rẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ọba lára mọ̀lẹ́bí ẹ má jẹ ọ̀wọ́ ìjà ẹ wọ́n lé àhánà ẹgbẹ́ ẹgbẹ̀rún mọ̀lẹ́bí wọ́n lè pa yín àwọn fámìlì wọ́n lè ṣàyín lóògùn òkèèrè ìgbìmọ̀ rẹ̀ àwọn ọlọ́pàá ní gbogbo àwọn ẹlòmíì òòdì lówó yàrá mẹ́ta bẹ ń fámìlì ọ̀rọ̀ títí tí òjì rẹ̀ síbẹ̀ nítorí atẹ̀gbọ́ wájẹ́ torí iná lọ́dún kó bẹ́ẹ̀ ọwọ́ àfilé rẹ̀ ọlọ́ọ̀gá yàrá ẹ̀yọ̀ kan ibi tí òtún ní tọ́lẹ̀ tó lọ́ọ́ gbà nínú gbó wọ́n lè gbé à ọmọ mọ̀lẹ́bí lágbára wọ́n pààyàn wọn ní gbẹ̀yìn ó gòkè ọmọ yọ lóru tí kókó bá mi ọ̀sìn kí ló ní náà ò ní kẹ̀kẹ́ wọ́n á ní kí ló dé wọ́n sẹ́kù lọ́ alẹ́ ní sasa alúnàbí ìwọ́n àṣàmà ọlọ́run lọ́dún abẹ́rù mọ̀lẹ́bí ló ń fẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ yọ ọlọ́run sí ọlọ́run ní ẹ̀sìn ní àmọ̀lẹ́bí má sí ọlọ́run ẹ̀fílẹ̀ àmọ̀lẹ́bí irú واتقوا الرسالة ẹ̀fà ayé tí wọ́n ẹ̀fẹ́ àwọn ayé ò ojíṣẹ́ ọlọ́run rẹ̀ sọ fáyé ń bẹ nínú ẹbẹ̀rọ ayé ayé ojú bá ń pa àwọn bàbá kẹrẹ tàlàyé áńtà ayé ajáfà rẹ̀ lọ ń fáyà rẹ̀ nìkan wà ní tẹ́ fi hàn nígbà tí wọ́n kẹ́ gan alára ẹ̀há fún náà sáyé lẹ́yìn náà ayé <laughs> ẹ̀fà ayé ìtú ọ̀rẹ́ ní pé ẹbẹ̀rọ ọlọ́run nípa ayé ẹ má tún kẹ lóbi kò dìmọ́ ẹbẹ̀rọ ọlọ́run nípa ayé sí ọlọ́run mo ní ẹsẹ̀ láyé má ṣe ọlọ́run ẹ pa sí. ẹ̀dùkẹ́dù kàdáàlì àwọn tẹnu nìta níbi á ah, àjẹ́jẹ àdẹ́dìgẹ́ lóbi díẹ̀ fún ẹ obìnrin ẹ eh, obìnrin àbìbí ẹ̀yẹ àbìkíníkẹ́ ah, ah. kí ni ká ti kà sí ẹlòmí ọ̀dẹ wo ìyàwó rẹ̀ sùn báyìí ọ̀dẹ ah àjẹrè ìyàwó rẹ̀ mí ni wọ́n ní pàjẹ́ ọkọ̀ àjẹ́ ni àwọn ọmọ rẹ̀ kọ́ ọmọ àjẹ́ láàyè láàyè kámákù bẹ̀ lónìí kò jù lẹ́yìn náà ọ̀tẹ̀kùn lọ́ọ̀hà lẹ́bi ìtàfà àdìwọ̀n àhá ìtàfà àkàfà àyẹ̀síwá ẹ páyọ̀ ọlọ́run ẹ máa fi jẹra ẹ ẹ̀sùn bẹ̀rù ọlọ́run ó fi hàn máa kó níbi ìtẹ́kùn láàárẹ̀ ẹ̀bẹ̀ rọlọ́ nípa ọ̀rọ̀ mọ̀lẹ́bí. Iná lọ àti àdàlẹ̀ mọ̀ sí rá ọlọ́run tí o lè sọ ó rẹ̀ kiri káyé. Mo fẹ́ bá ṣe kàdó ẹgbẹ̀sán lórí nígbà tó lè fẹ́ káyọ̀ lọ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ gidi ni máa sọ àlùkọ́lù sẹ́ni bí máa nà láàbílá láàbílá àlọ́wọ́ àlùkọ́lù sẹ́ni àlàáfọ́ bí máa rò àlùkọ́lù sẹ́ni wọn náà yà ní mọ́ńkà àlùkọ́lù الدعوة إلى الله سبحانه وتعالى القول سليم بلغ لا إله إلا wọ́n kọ́ ló ṣẹlẹ̀. ìfà ńlá tẹ̀ rárá ọ̀rọ̀ gidi ìfọ̀ nípa àdáyé ọ̀rọ̀ gidi ajá àwọn ọ̀sìn ọ̀la ó pè yẹn lọ níbi ẹ̀sìn wọ́n kọ́ ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ gidi olùkọ́ láti ṣẹlẹ̀. àdúrósọ̀ pẹ̀lú kó lè mọ́sílẹ̀ iṣẹ́ ìkìlọ̀ mẹ́sìn àkókò mùsùlùmí wọn làwọn aláàdáṣe kódà kọjá ní kó títọ́ tó sọ yẹn akóyà jẹ ìwà ìkọ́ ń fẹ́ ọba dọ́là àti ẹ̀rọ àti sọ̀rọ̀ gidi ọlọ́run máa tún fẹ́ yín ṣe lẹ́kìn lásìkò ló bá lọ lórí ẹ̀kọ́ yà àwọn ẹ̀fẹ́ yín àwọn àjọṣe àṣà ara wa sóra ẹ̀dá bá tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tó ti sọ̀rọ̀ àkọlùfáà ìgbà àwọn àdéhùn wọ́n bá wọn fi jèrè ó dé èrè rẹ̀ lọ́jà èrè ló tó di yìí. jọ́n kí yẹn kó ojúde ilé yìí fáwọn ọjà máa láṣẹ kódà kan wá parí ẹ̀kọ́ sọ pé ìbáradàlá ìtẹ́kùnlá ọba ní àkúrúkọ ní ìhàdá ìtẹ́kùnlá ní ọ̀dàgbọ́. àfa ó ti kú kàmá bẹ́ẹ̀ ni àwọn kan ní àwọn ọ̀rọ̀ sójú tó ti pé ìtumọ̀ tó ń kó sínú máa ń lágbára lọ́dọ̀ àwọn òjàrá wọ́n kó kí nìkan ní àtàwùkìá àtàwùkìá àtàwùkìá òun lọ́rọ̀ sókè tó ilé ìtumọ̀ tó lágbára ẹnìkan wà ní ipò ọlá ipò àṣẹ èèyàn kẹ́ bá lọ táàbù fún ẹ tó bá ní kóhun bínú sí yọ sọ dé rú èmi wá wà ní ohun tó lè bẹ ni ẹ sọ̀rọ̀ wọ́n á kọ́ sínú ìwọ̀n sọ pé kó bìlà àfọwà wọ́n àwọn ọ̀rọ̀ bìlà ọ̀rọ̀ bìlà àlọ́ wọ́n á rí ánìjà ìlú. wọ́n bá sẹ́ǹdẹ̀ sẹ́ni ẹ̀ bí wọ́n sọ yẹn láàrin kata òkè á. àwọn aláṣẹ náà àwọn àbá tí wọ́n máa fi sẹ́ǹdì lẹ́tà sọ̀rọ̀ táwọn òfé kò lójú tó dàbí àrùkù. wọ́n jù sí báyìí wọ́n tọ̀ ara rẹ̀ ọ̀kẹ́ ẹwà wíwú yìí tó ṣẹlẹ̀ sí àfáà ọmọ ìfàsọ́bọ̀ ọlọ́wọ́ ẹnìkan lọ sí olókòkò tí mo fẹ́ bá láti sọ̀rọ̀ ó sì sọ sí yóò déwájú aláṣẹ níbà lọ fẹ́ wà rọ ẹwà bá ẹlòmíì bàjẹ́ ẹlòmíì gẹ ní àdàbò láti lọ sọ́dọ̀ olùmọ̀lú ó lè dídẹ̀ kọ́ máa lọ wí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ah afa go kí ló bá wá kí ló nídìí gẹ́gẹ́ àwọn ẹni yóò ráyé ó súnmọ́ kó fà kó sùn tàbí àgbà lọ́rọ̀ kan sọ́nà òun fẹ́ ṣe fàájì tó bá fẹ́ ṣe fàájì tí ò níyàwó tí ò lọ́mọ ìní kẹrin bọ́yọ́dọ̀ ọ̀gá wa dára gbé nígbà láti máa nílé tó kù lé àrẹ àwọn ni wọ́n máa ń sọ fún yẹn pé mo yọ̀ọ̀dà rẹ̀ ó fẹ́ fún wọn ní nǹkan ní ìtàn fẹ́ mú ewì máa wá lọ ṣùgbọ́n ọ̀sọ̀ tó mọ̀ yọ̀ǹda rẹ̀ ẹ̀ẹ́rẹ̀ <laughs> <laughs>

tẹ́sí olùgbọ́rọ̀ òṣèlú wá sí orí mímọ̀ àti anẹ́sù yàtàjú na ìrà hásìyìn àlàtàkọ́ wọ́n ti gbọ́rọ̀ òyìnrọ́ tí àwọn oníròyìn ọ̀sọ̀ wọ́n ti máa bẹ̀rẹ̀ látàgbọ́ mẹ́fà dàgbọ́ mẹ́sàn ẹlòmí ọgbọ̀n ti fẹ́ nìyẹn ẹ kí ni wọ́n ti fi àfáàláfà àti afẹ́kẹ́ ìfà ka ìròyìn tó wà nù àdéhùn àtàrí àkọ́ràn fáwà àti gbóhùn ikú mi tí wọ́n wí láti sẹ́wọ̀n tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n pa àti ìbọ̀ irọ́ ni wọ́n máa ń pa jù irọ́ ọ̀pọ̀lọpọ̀ jù northern vessel kí àwọn àfa àwọn lè sọ pé wọ́n gbọ́ kékeré òwò akẹ́yìn jẹ́ ẹ̀dá kò kí ń jẹ́ kékeré òwò akẹ́yìn wọ́n ní wọn náà nípa bá sọ̀rọ̀ òṣèlú ẹgbẹ́ ilé sùúrù ẹgbẹ́ ní ànàmá kìíní kẹ ẹgbẹ́ lálẹ́ fi ṣébi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ ní wọ́n máa ti tún tẹ̀sí àwọn afásọ́lá wípé wọn ò gbọ́ sí ìlú wa sí i nítorí pé wọn lè máa sọ̀rọ̀ pé Trump bí ṣe ń ṣèjọba nǹkan gbà lérò ní pẹ̀lọ́rọ̀ ìránì tó bá já ẹtí kẹ́ẹ̀sì lẹ́yìn kí la lẹ́nu sí. adáyẹ̀ fáwọn ẹ̀sìn bí níná láyẹ̀ fáwọn ẹ̀sìn. ìdájẹ̀ yìí náà wú àníwọlé kò lè kó bá kẹ́kẹ́ nílé ayé wa. ẹ dákun sọ́rọ̀ fúláwà tá a fẹ́ fi ṣe fúláàtì à ń sọ pa ẹ̀. <laughs>

tí ó sí ibẹ̀ ìtì jẹ̀kẹ̀kẹ̀ látara ẹ̀rú jẹ́ ń bà ní fi má wo olùlẹ̀ fọwọ́ ọ̀fẹ́ bá wọn sálàbù jẹ ẹ̀fọ́ àwọn ọ̀sọ̀ àwọn àbùbùrẹ́ àtàwọn ẹ̀ka wọn máa ṣubú rẹ̀ wọ́n sì fi wárápá gbé wọn àti wọn dá fún aláìjọ ẹ̀ ibi ilẹ̀ wọn ti ọlọ́run tàrà ánì so nípa bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ sókè àdíjẹ padà kó tó wá sí ìhájá wọn la mọ́ra sókè yẹn gbogbo wa ara wọn yẹn kalẹ̀ wọn ta fẹ́kọ́ wá ní ọdún tó bá jù àdébìí jáde òní tó wọn ní gbà nẹ́bí sọ̀lá àlẹ́ sọ̀lá bá tẹ̀lé ọdún bá èsì lọ́kùnrin fi àyè náà ojú rẹ̀ ọkàn ṣẹ̀ṣẹ̀ àyè máa já para ẹ̀yin tẹ́ ẹ máa ń rẹ̀ ẹ̀yìn yín pa mí o ó lè jọ ọ̀rọ̀ tí ń ká kàtíìbù lára lọ́sọ̀lẹ̀ yìí sọ bẹ́ẹ̀ níbi wọn ti ṣe kútu àlọ́ padà wọn ló ń dà nẹ́sọ̀ lọ́wọ́ àtàrà máa kàn ṣẹṣẹ wàhálà sọ́wọ́sọ́ ohun ọ̀dọ́ gòkè òṣìṣẹ́ dàgbà lọ́wọ́ ìbínú ẹ̀ máa lè gbogbo. ẹni tí bá gbọ́ ìbánisọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run bíi pé kìlọ̀ fáwọn sọ́jà tó o bá ti subhanallah tó o bá lọ sí báràkì nígbà tí wọ́n bá fẹ́ sẹ́ǹtì wọn bóde bí irú àwọn ẹni wọ́n jàjà sẹ́gun àwọn yẹn ti yọnu síjọba yọnu síjọba ọlọ́run pa wọn lẹ́nu mọ́. Ìjọ ni àwọn ọmọ ni wọ́n ti kó wọn dé kútọ́ ní àà nínú yàrá rẹ̀ náà ló fi rí wọn. Tí wọ́n sì ní dùnmù àbí kí ni wọ́n ń tẹ̀sí. ní. Ìkẹ́ǹbẹ̀ àwọn yẹn burú gan Kí ni àwọn ọmọ ni ẹnìkan lè yìn ò lè rí wọn mọ́ láyé. bẹ́ẹ̀ wọ́n ni wọ́n ti ta wọ́n ìyá nìkan wọ́n ń báyà sùn lọ́wọ́lọ́wọ́ báyìí àfi bí ìjẹjọ́ ṣe di ọjọ́ ọdún fún wa ibi àà àfi tó ìlànà rẹ̀ kọ́ ya àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá wọ́n ní òtúlẹ̀ ní wọ́n alábìbárí fún túbàrà máa ń wì àsìkò gbígbàdọ́ àrá táàgbọ́ tó lọ́n dáhùn padà lọ́n dáhùn padà ọlọ́run sì ṣe bẹ́ ẹwà àti ṣe ẹni wọ́n sẹ́ wọ́n lè máa sanwó sí ẹ̀gàn ní ṣe wọ́n tó tọ́ ó sì dájú sí. lẹ́yìn ẹni àkílẹ̀sẹ̀ fi bẹ́ afẹ́ sáfúlà jọ kẹ́ nìkẹ́ bá ń sàdó afẹ́ tó kú ah, ah! ni wá náà ọmọ bí ni bẹ́ẹ̀ náà lọ́rọ̀ nígbà tó òun nímọ̀ òun kẹ̀kẹ́ ń pa rẹ̀ mo lójú ọmọ àtọ̀tọ̀ kú sọ pé ọ̀hárí sẹ́nìkẹ́ tí ó kù wọ́n fẹ́ kí wọ́n wá tọ́fẹ́ ní tó kú wọ́n wá tọ́fẹ́ ní tó kú ni àwọn tí wọ́n sẹ̀ gbà ní káwọn ẹ̀ máa wọlé àwọn fámílì sí sọ pé àwọn ọmọ tí wọ́n lọ gbá jẹ lọ ọmọ àdúgbò sọ́jà tó wà tí wọ́n náà bá tẹ̀lé wọn lọ́kọ́ kò sínú ìlànà rẹ tí wọ́n bá tó tẹ́ ìdàbí sẹ́ǹsì tó kú wọ́n lè lẹ́nu lẹ́ta kú láti fi ṣe tẹ́sílíà fáwọn èèyàn tẹ́mi wọn ò fi ní gbọgbẹ́ pé ah má lọ ọmọ àti tó ń tẹ́yìn ọba lọ tí ń bá lọ nìyí o wàhálà ó sì máa dé ní orílẹ̀-èdè lọ. so nípa bẹ́ẹ̀ tí èèyàn bá rí di tí wọ́n ti fẹ́ sẹ́ǹdì wọn yẹn ẹ̀rọ ọlọ́run ọba rẹ̀ nítorí pé àwa lo ìgbésí ayé tá a ti gbọ́n lásìkò ìdí àgbọn àti Buhari kódà wọ́n gbọ́dọ̀ wà nílé mọ́gà jìdá rẹ̀ láwọn àwájú ọ̀làdé gẹ̀gẹ́ ni ọgbẹ́ àwọn sọ́jà yìí nígbà wọn fi wà ní báràsì ní òní wọn máa lù gbàgbé ọjà yẹn lọ́jà nígbà yẹn tí èèyàn bá kàn wọ́n níbi tán ti ń ṣe hóó kíní kan hóó kódà èèyàn gan ó rí pé léyìí kí ìsàwẹ́wà ìsàwẹ́wà àbí wọ́n fẹ́ sẹ́ǹdì àwọn kan bóde tí èèyàn rí bí wọ́n ń ṣe kútúbà yẹn fún wọn èèyàn rí pé kí ìsàwà lọ bàbá tó Palestine wọ́n bá fẹ́ sẹ́ǹdì àwọn ìwà wọn bóde orí bí wọ́n sì máa bára wọn sọ̀rọ̀ lọ wo bọ́rọ̀ yẹn ṣe irú bá ti sọ̀rọ̀ àtàlà ṣe صلى الله عليه وسلم يقول صبحكم ومساكم يوم تما كنا صبحكم ومساكم اي دادا ال لا دادا يقول عشت انا والساعه فهاكم هو هو كتبا سوري Ọlọ́run gbé mi dìde èmi àtàlẹ fìyà wọn tó fẹsẹ̀ kẹjọ. Ẹ̀hẹ̀ nígbà tí ó ti sọ̀rọ̀ yẹn, òbí sọ́lọ́run tó ṣe ìṣára àti kì í ṣe haram fi èkó tó máa ó tún tọ́ dàwa yìí èmi àtàlùkì àmọ̀jọ kẹ̀kẹ́kẹ̀kẹ́ ó wá mú kàárín àti kàfáṣẹ̀lá òfin wọn sẹ́gbẹ̀ẹ́ ara wa wọ́n pè é ilé sàbàbà mẹ́nà sábà èébú ni wọ́n pè bẹ́ẹ̀. sọ́ra rẹ̀ o. òtí gẹ́gẹ́ lòún sọ àtàárí oko wọn fẹ́ gbé ara wọn. ẹ̀yà tó fi oúnjẹ. ó fi hàn pé irun tó kù tá yóò fi parí òtòrí nǹkan náà ká lọ. ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó ṣe ti máa dùn ẹ̀ kí sáà tí kò ní òfin ètò láti jọ yìí. ó ti sọ kí ló ń kẹ́ mi sí kí ló délẹ̀. <laughs> àgbègbè yìí tí wọ́n lè bá bọ̀ láti lẹ́gbẹ́ ọdún pé fọ́ọ̀tì àti fífì àti bíbẹ̀ rẹ̀ wọ́n bá ní kó fún rẹ̀ ní máìkì òdòrò yá ìwọ́jú ọ̀sọ̀ pé ah ìsàwọn kìíní ìdá tó tọ́ àgbẹ̀gbà dẹ́nìkan lọ bàrẹ́ sọlá àtàlà mẹ́rin ìjọ tó bá tà sáà nígbèjì ọlọ́run wọn lọ àdé sẹ́lá nígbà tó ń bí ẹni tí yẹn bá nífẹ̀ẹ́ títí yẹn wá pẹ̀lú ẹ̀sìn ọ̀sẹ̀ tó nípa bẹ́ẹ̀ wọ́n ló tó ọkọ̀ méjèèjì òfin kẹgbẹ́ ara wọn yẹ kó lẹ́yìn ìgbà yẹn èyí tó lórí ìlú náà rọ̀ wọn ní kẹrọ rọ̀ èyí tó lórí ìlú náà wọn ni wọn ni wọn ni wọn ní kí wọ́n burú tó bú àlámọ̀ rí òun làwọn tuntun tuntun tí ìṣòro ìnira yìí lẹ́gbẹ̀ẹ́ o. Ìjìra ká máa rìn sí kájú máa ṣe ká máa rìn. Mo fi ní ẹja sọ̀rọ̀ ẹ má jẹ́ àdàdà kú dàálẹ̀. Ẹni ọba dàdà kú dàálẹ̀ báwọn yẹn bá kọ́ sílẹ̀ lórí ẹ̀ yóò máa ní ìnú àrùn rẹ̀ sí ayérayé. Èmi ti rí mo ti lọ sẹ̀ ìgbà àbùbọ̀. Mo bá kàn wọ́n lọ́jà. Ọmọ wọn ń ṣe wọ́n ń ṣe. Ìwọlẹ̀ ń ṣe. Ọlọ́run ń ṣe ìjìra rẹ̀. Ah! ìjìlá ìdíje lábáwá ni àgéyìn ó sáfù ó kú láti lè kan lọ́ọ̀bì kan ni wọ́n ní náà ń ṣe kì í ẹ̀wà káàkiri ọjọ́ títí ọjà lọ bò mí ló lọ sọ mi nì lórí pé wọn jọ bá tún ẹsìn bẹ́ẹ̀ lápẹẹrẹ àbó kó sẹ́yìn ó lè kó àbí lọ sóko fún ọmọ nìyẹn ọyá gbogbo àdáta rẹ̀ ìsìnàmí ọ̀. lẹ́yìn ìgbà ibi tí ọlọ́run wà sọ̀rọ̀ pé èmi ni mo súnmọ́ mi ní ju ara rẹ̀ lẹ́lọ. ọ̀yà ẹni ọba fi dúkìá lẹ̀ káwọn ará lè lọ kó dúkìá lè fi wọn ẹ̀kan fi lówó tó ẹni yóò jọba fi dẹ́nu lẹ́gbẹ̀ẹ́sì nígbà tí bá aláyé padà dé fàdínẹ́bí sọ̀rọ̀ àrùsílá pẹ̀lú sáwà bí àlùkò tó hà ẹni tó bá fi gbèsè lẹ̀ fà àlẹ́yìn àwọn ènìyàn àtẹ́bí lọ́wọ́ tó bá fi dìyàwó lẹ̀ bóyá àwọn ẹran rẹ̀ àbí nǹkan ẹ̀ní rẹ̀ kí fẹ́ bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kú nísìnyí kò sí kí wọ́n ṣe kàkà tó kí wọ́n ṣe gbogbo ìlọsíwájú ọ̀rọ̀ ọlọ́run dákun fún ọlọ́run tó tẹ̀yìn tẹ̀yìn sí lẹ́bi tó fẹ́ẹ́ kàyé mọ́lẹ́ fẹ́ẹ́ nìkan láwọn àwọn èèyàn tó wà máa fẹ́ra wọn sáré wà lórí ayélujára ọjà ti tẹ́tẹ́ ẹni dáadáa ṣe é ṣe ilẹ̀ báyìí sọ́yẹ́ káwọn ọmọ kan sínú ìrọ́ ẹ̀rì wọ́n ló jọ ayáàdé tó láàrẹ̀ ọ̀sẹ̀lá ó fi ẹ̀sẹ̀ àwọn fámìlì rẹ̀ lè wà nígbà yẹn rẹ̀ jíjọ ọlọ́run sọlá kala máa mọ ilé kìíní ẹ̀ nǹkan tó lè bàjẹ́ tó lè láàrẹ̀ kábàámójútó lẹ́yìn eléyìí ọjọ́ àwọn ọmọ tó bá ìdáná tó bá àwọn ọmọ àlọ ńlá ojúmọ́ bá yẹ lọ ó tún wáá jùmọ̀ lẹ́yìn ó tún bọ̀ òkúròdò à ń bọ̀ wá bẹ́ẹ̀ tí kótóbà bá kú òun ní òbí rẹ̀ pé ìmọ̀mú bá gbọ́ yọ̀wọ́n adé ìlú náà fẹ́ẹ́ kà adé tó bá ṣe lòkùn nàìjíríà. kọ́lá kọ́lá abu wahid kọ́tọ́bà ní amọ́ọ̀lù àáwùjọ́sà wà á هو هون عمار بن ياسر أبو اليقظات أبو اليقظات كل يعني أبو اليقظات بابا اليقظات عمار بلا شك هو وأبوه وأمه من أهل الجنة من المبشرين بالجنة يقول لك ما عمدان صلى الله عليه وسلم وعليه وسلم ọ̀pọ̀ ọ̀sán rẹ̀ nínú wọn ni àmọ́rò wa àti mọ́mí ẹ̀ àti dájú ẹ̀ tàbí dájú rẹ̀ yà rẹ̀ tàbí mọ́mí rẹ̀ sọ lọ́jà ẹni tí wọ́n kọ́ pa nìyẹn wọ́n bu níbi bí àwọn obìnrin ti máa ń bímọ wọ́n ti fi ọ̀pọ̀ rẹ̀ ó sì jáde láyé rẹ̀ nítorí ìdàlá òtítọ́ lọ́wọ́ tó lọ a máa kọjá lọ láyé tó máa jẹ wọn níyà mo jẹ́ ọ̀gá náà sọ́kùnrin àlàyé àgbẹ̀ àìdàmọ́ àìdàmọ́ ẹni sùúrù ọ̀ságbára lórí mọ́kà wọn náà nínú àwọn tó fara gbọ́ ta ni àmọ́ wà wọn bá ní wọn máa lé sí ẹ ẹlòmọ àbùzàdì ìnàjò lè islam tó o bá sì dáko àmọ́ òun ní káfíń ọ̀dọ́ tó o bá dáko àmọ́ òun ní àṣẹwò àbò òwò ọmọ ìkáfíń àwọn yìí jìyà nítorí máa di mùsùlùmí islam yẹn là á wá rí ṣe àtúnṣe dáadáa mọ́ yìí sẹ́ni kẹ̀kẹ́ tó yẹ wá lẹ́nu ọ̀sán ìṣàn òrùka lọmọ kan ó kẹ̀dé ní ọbẹ̀rẹ̀ súnmẹ̀ bàbá rẹ̀ ó ní ó ló máa ṣe yẹn ó fi rẹ̀ àmàdúpẹ́ fọlọ́wọ́ ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ibi tí bá ń kàwé ní tọ́ba dé ẹ̀rẹ́ ni ọkà àmọ́ àwa lọ́mọ gidi kánú sọlá àtàlà sọ pé ìdààmọ́ta ìsà muslim ọ ìdààmọ́ta ìsà ìkọta àjùmọ̀ àmì nínú kẹtọ́ka ọ̀wálà ti sọ ní ìyẹ́dẹ̀ ọ̀dà tí ẹ bá bí ọmọ fífì ọmọ ẹ̀yọ̀ kan tó ṣe súnà ní wàlá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí tí kàrà mọ̀ ní ẹlẹ́yà tí wọ́n yí àjábò rẹ̀ ń jò ní ìmọ̀ ni wọ́n jọ ń sọ̀rọ̀ báyìí ní ọjọ́ máa dámọ̀ràn gbogbo àyó òní wọn bá sọ̀rọ̀ bọ́ọ̀lẹ̀ ìyọjú nítorí ìwọ́n ti kọ́ súnmẹ̀ tí wọ́n gbọ́dọ̀ sílẹ̀ fúyà rẹ̀ òun náà lójú onífara rẹ̀ ní òjò ọ̀rẹ́ tí ìpìlẹ̀ ẹ̀sẹ̀ níbi wọ́n yàjá bò mí wọ́n dáná sun tó òfurú múra ní ìpara àti ohun tójú ẹni tí wọ́n bínú kó sókòtò tó àwọn ilé bẹ́ẹ̀ ni wọ́n lọ dáná sun tàbí wọ́n yá dá lọ bà mí lé kọjá àwọn báyìí tó jẹ́ ògbólógbòó alátakò súnmọ́ ọlọ́run ẹ̀yọ́ náà ọmọ rẹ̀ bí ọ̀gá ayé tó sùkú yín bẹ̀rẹ̀ ẹ̀rí fọ́ àgbákẹ́ gidi gbá lọ́jọ́ àti tóbi fọ́ bá dẹ́dá ànídàkọ́ rẹ̀ ní sùkú lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọmọ báyìí ó lè bí mọ́sálásí kalẹ̀ ní ọ̀bá mọ̀ bí ó ṣe ṣe àwọn eléyìí sì tún mọ ìwé bí gbogbo ẹ ṣe sùn nìyẹn pé ah wọ́n sì tó wù ní mọ̀ kẹ́kẹ́ rí ààrẹ ìtumọ̀ mẹ́wàá ìṣẹ́ ọ̀kẹ́kẹ́ wọ́n mọ̀ mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ́kẹ́ tó nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn àjọ tẹ́ sókè àtọ́bà ní àmọ́rọ̀ ibi mo ti lọ lọ́wọ́ àmọ́rọ̀ wọ́n ní àmọ́rọ̀ ó sì bàjẹ́ mo fẹ́ jẹ́ yọ ayé fọ́wọ́ náà tó ti àtọ̀ Islam àwọn òjì àwọn Islam lọ́wọ́ àrọ̀rùn àti alàbàlára báyìí wa sọ̀rọ̀ fa àwòjẹ̀dá O si ọ̀rọ̀ ya níbà wà ọ búláàkì ya yẹn tó á Ọya. gbòǹgbò mọ nẹ́sàlà kúlẹ̀ náà ya abalẹ̀ yẹ ti sọ. ìgbà tó wá ń parí lórí nígbà rẹ̀ àwa àà sọ. wa ọ̀rọ̀ tó sọ débẹ̀ ẹ mọ̀ kan sọ fún ó gbé wa débẹ̀ bí ọ̀rọ̀ ni ó fà mọ́ níwọ̀n wa. ọ̀là kún tàtàn ẹ̀ pàṣẹ. wọ́n ní bàbá ìmọ̀ọ́mù tó ìtẹ̀ fi bá a fi díẹ̀ fún ẹ̀ fún àwọn kan wá jímọ̀ wa mọ́ nítorí ìfà àjò bẹ́ẹ̀ wọ́n ní ah, ṣé afẹ́kẹ́ bá a fi fifteen wọ́n ní kò lè ṣe nígbà tó yọ ọkùnrin nígbà yọ ọkùnrin ẹ̀rọ ìgbà mo ti ṣe seventeen gan-an ṣe seventeen twenty twenty kẹsí ìrọ́ tó gùn gan kí la gbé sáàdé pàdé jọ mẹ́jọ pẹ̀lú ògbọ́ ọlọ́run mẹ́rin bá ti pé ìfẹ́ lómi ọbọ̀ mẹ́ àbí òlòdó àǹdarẹ̀ láàmú níjọ́ kẹ́rẹ́ ìgbàlà ní pàdé tọ́ àtú àtún rámì rẹ̀ pẹ̀lú bá dákúdájí níjọ́ kẹ́rẹ́ lèèyàn ní pàdé léèyàn dákúdájí àbí parapàdé ń jímọ̀ kan ni àtú àdákúdájí ò sì bá mì nìyí níjọ́ kẹ́rẹ́ lèèyàn dákú nìyí ò ní jí ẹlòmí ó sì túnmọ́ sórí nígbà ní ẹ̀ kí láwọn àṣọ pé àfikà sọ tán wọ́n ní ọlọ́kùnrin ẹ̀ta mẹ́fà pásítà tó bá ti wí pé o lè jọ́rọ̀ ló tó gùn òyì sókè díẹ̀ sí. ọ̀kọ́rọ̀ inú ìtẹ̀mí ń tura súlá lọ ìsọlọ́lọ́ wàlé wọ́sọ́. àti wọn lọ tọ́ ìmọ̀ ni wọ́n tọ́ ìmọ̀ <laughs> lórí àwọn yìí nìyí tí ó dáhùn kàwé mi yàtọ̀ sáwà nìyẹn o àdìrẹ́kọ̀rọ̀ wọn máa sálà sí abẹ́ ẹ̀ wọ́n yàtọ̀ sí wa torí àwọn ni wọ́n sọ pàǹtọ́ à ń tọrọ nú àdúrà pé èdè náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wa ní gbòòsìsì ibi ojú ọ̀nà tó dúró déédéé àlàyé tó wá wá kí ojú ọ̀nà tó sọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ́yìn náà àlàáfà rẹ̀ yìí. Ojú ọ̀nà àwọn tó ń ṣe dára. Àwọn ọlọ́run ṣe dára fún ọlọ́run dáwọn ẹ̀sìn láyà kan ní náà nàbí yìí nínú àwọn àmẹ́bí ọlọ́run. Ọ̀sùn di pé ọ̀dà mi lójú máa hàn tàbí bẹ́ẹ̀ bàbá kiri bẹ́ẹ̀ nínú wọn. Má darẹ̀ láàmú. Wọ́n ṣùhàdá àwọn tó kúkú jẹ àwọn làkọ́kọ́ àwọn làbẹ́bí. Ọ̀sọ́ ni hìí àwọn ẹni rẹ̀ ààrin ah! nínú wọn ayà ni tó wá tẹ̀síwájú ẹ́ àkéèdò ohun mo ti gbogbo ti padà sí sọ́dù fàájá ní ọjọ́ pípẹ́ nìjẹba lóhun oṣù fàájá ẹjá sọ fáàgbọ́ ni àwọn tọ́gbà lérò ìgbẹ̀tẹ̀sírì láfẹ́ láfẹ́ sí tẹ̀sírì sọ́dù fàájá a rí òní bí mo já ládùúgbẹ́ tí wọ́n ṣe bá sọ́dù fàájá صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا àtàwọn ẹni tọ́lọ̀ ń bèèrè ra fún yẹn àmì tí ń bẹ lára wọn ó yàtọ̀ sí táwọn akẹgbẹ́ ọ ọlọ́run wa ní ọ̀dà àwọn tọ́lọ̀ yọ ní ó yàtọ̀ sọ ẹ̀fẹ́ àwọn àìmọ̀tò kàlẹ́ ẹ̀yẹ̀wò ọ̀dà wo làwọn yẹ̀wò bí wa àwọn tí wọ́n á yìí mú wọ́n lọ́bí àmọ̀lù ọmọ ìpá àwọn sàábí ò rí bẹ́ẹ̀ o kò sí ìyẹ yí rárá wọn ò rí bẹ́ẹ̀ o á yìí mú wàhálì mú wọ́n lọ́dọ̀ ní yàtọ̀ sójú ọ̀dà àwọn tó ṣìnà ni àwọn ẹ̀ sọ́rọ̀ àwọn tí wọ́n ti àmìlú dìláìlímí kò sí ìyẹ rárá ẹwọ kìtì àwọn eléyìí ní mọ̀ wọn ò àwọn eléyìí ojúmọ̀ wọn ṣiṣẹ́ ọ̀nà àwọn sábẹ́ wà rí bẹ́ẹ̀ ọ̀nà táwọn sábẹ́ wà lórí ẹ̀ tó ti pé náà làwọn náà ń bẹ lọ́wọ́ ẹ̀ òun lọ lẹ́kẹ́ ní sọ ní ìkọ́tú ẹ̀lẹ́ àìsí ọ̀lẹ́ àbẹ̀ ọlọ́gbọ̀n fúra nídò tuntun lórí ọ̀nà bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ afáwa amáàrùn fún ní àti wá fẹ́ yìí èmi gbọ́dọ̀ ti sọ ọlọ́run sọ̀rọ̀ yìí. iná tó la sọ láti rọ́jò. kí irun èèyàn ó gùn wà kí sọ̀rọ̀ kùtùbá ti hì. kí kùtùbá rẹ̀ ó kúrú. mọ̀hìn náà tó mi fíkè. àmì ní fẹ́ nìyẹn lágbọ̀ọ́yé. kàwọ́tẹ́ ló sọ. àti wàláàtì èmi kí mo wí ànábì lórí o wàláàtì sọ̀hìn. tí òrùn bá kú tí kùtùbá rẹ̀ àmì ní òdìkejì rẹ̀ lóde. ọ̀yà fàtílù sọ́látà ẹjẹ́ kí wọ́n gún ọ wá ṣòro lè kótóbà ẹjẹ́ kótóbà òfúrú fàínà mínàlì bàyá ní síṣọ́ nítorí pé àlàyé ìtẹ́ máa wà bẹ́ẹ̀ wọ́n lẹ̀ ń sàwọn ológun ní ó yé wọn ni ó yé àwọn èèyàn ní àà ah, ah, tí bọ́rọ̀ ìdí tí a ní ẹ̀yìn mọ́ ẹrù gbàkẹta ṣe dáwọ́là fáwọn òbí nílẹ̀ èrò ti dùjọ́ ti jùlọ láti láwọn tó bójú àbẹ́ẹ̀kọ́ ogun wọ́lá ọgá wọn ah, títí bí àlàyé kìíní ìṣèrí ni kìíní kẹ ah, wọ́n ṣe wọ́n ṣe fà ọgbọ́n kan ní wọ́n kéde ọbọ̀jú ah, ẹni tẹ̀sí lè lérò pé ó ṣe gẹ́rẹ́ ìlànà ìlàyà ní tẹ́kàlá ìdánbẹ́nu kéré wọ́n wà náà láyé tí wọ́n bá sàlàyé wọ́n tẹ̀lé wọ́n lóògùn fún yẹn bọ́rọ̀ tó máa kéré kí tó bá kú ní ọ̀gbọ̀n adé Èmi máa ń kírun pẹ̀lú kùsì ọlọ́. Inú rẹ̀ máa ń mọ ní ìwọ̀ntúnwọ̀nsì. Kótóbá rẹ̀ náà máa ń jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Àdúgbò jábọ̀ ìlú Sámúra mi kù. Qala kana Rasulullahi sallallahu alaihi wasallam la yutilu al-maw'izata yawm al-jumu'ah. Òjíṣẹ́ Ọlọ́run ìfà wà àti ìfúnjọ ìjímọ́. Innama hunna kalimatun yasirat. Ọmọ táà ní حديث جابر بن سمرة عن يقول قال النبي صلى الله عليه وسلم يجلس بين الله عليه وسلم عندي فلان يخطب بعد تنسيقا نجا الجمعة. أريد أن تسمع وكانت صلاته قبل. إنه لا تيو باكي يو جوا سموس خطبة ربع يو وانو سموس. ويقرأ آيات من القرآن على المنبر. يو تجد تجد خطيب كايا kí o mẹ́bàá gbogbo òní ní káyà fún wa wọ́n lè jọ lọ́sọ̀ láàrín sọ́lá máa ka àwọn áyà kan nínú àlùfáà yóò ká ká àwọn áyà lórí nígbà rẹ̀ adéṣù sọ̀fọ́ àdúgbò ní àìlà ní ìfúnre. an abi radiyallahu anhu qala sami'tu nabiyya sallallahu alayhi wa sallam yaqra'u 'ala al-minbar. ó ní mo kẹ̀bí gbọ́dún tó ti fi wá sí kí láyà náà. wà náà dáwọ́ yà máa lè kàn án yẹ àwọn èèyàn máa sọ pé rẹ̀ mọ́lí bá a sọ fẹ́ lẹ́dà rẹ̀ pé ó dájọ́ a ti pẹ́ lórí ìgbò wọ́n ní after forty years mọ́lí sọ sí ẹ̀dáwò ìpé ọlọ́run ní sọ wípé ìnẹ́kù mọ́ọ̀sì tún ìtẹ́ máa wà ẹ̀rí ìyá yìí ó ní mi mi ha sagbari sọ́tù kọ́ àfi lẹ́nu òjíṣẹ́ ọlọ́run mo ti gbọ́ kó máa fi ń ṣe kú tó bàjẹ́ gbogbo ọjọ́ ọjọ́ wa. ọ̀lẹ̀ ọ̀gáàna tanúrùnà ọ̀tanúrù rasulillah ìṣúná ní ọ̀gáàna tanúrùnà kí wọ́n pè ní tanúrù òun ibi kan ti sùn fáwọn àwọn alájẹ mọ́sáàtì tí wọ́n dá láì tẹ̀lé ẹ̀wọ́n àwọn ti ń tẹ nẹ́mbà fún nísìnyí máa ń pọ̀ kó ní sànúrù náà wọ́n ní sànúrù wa ibi tá a ti ń sun búrẹ́dì àti ibi tá a ti sọ̀rọ̀ àtàrà ti ń sun búrẹ́dì àìkánná wọ́n bá ti parí búrẹ́dì tẹ̀ tó sun ká àwọn ní ọkọ̀ bẹ́ẹ̀. wọ́n ní lóṣù ọlọ́mọba ni wọ́n ń pe kúkú bàbá ìkùn máa ń gbọ́ ayé àti máa ń kà ní sọ́dọ̀fọ́ mẹ́lẹ̀ wọ́n ti há sọ́ra àyè sórí nígbàbà àti ìwà rẹ̀. wọ́n ní kí ni àmúyẹ tí ń bẹ́nu sọ́dọ̀fọ́ motivation to complete bidaya wa bẹ́ẹ̀ ìlà ní haya bidaya gbogbo ayé àlàyé wa nìkan tó kọ títí tí gbogbo ayé òfin ìjà ìwọ̀n fẹ́ bá fara balẹ̀ wọn. kàtà ìlú kẹrù mí náà iná lọ́wọ́ fún ọ́tún sájìlá tó sì lọ́mọ máa ń kà láṣù bá ọjọ́ ìjọmọ́ orí bẹ́ẹ̀ ká kíyèsí hadith àmàrà mi ìtún rẹ̀. ọ̀là rọ́ha bíṣọ̀ gbọ́nà. akẹ́bí fẹ́ rọ́ọ̀ṣì á parí ara kẹ́mi àti sàlàyé wájọ́ yá. قال رأى بشر بشر بشر بن مروان على المنبر رافعا O already tó gbọ́wọ́ sókè nígbà tí ń ṣe kútúbà faqala qabbaha Allahu hatayn al-yadayn ó sọ wọ́n báyìí àbí ọ́tẹ́ wọ́n bá ti ni ọlọ́run ọba ọwọ́ لقد رأيت رسول الله صلى الله عليه وسلم ما يسير على أن يقول بيده أكذا ó ní èmi ni mo ti rí òjíṣẹ́ Ọlọ́run kò fi lé sí lórí nígbà yìí nígbà tí ṣàdó àjọpọ̀ nẹ̀ka báyìí ọ̀kan yìí ohun tó ní mọ́lẹ́lò ní ìfisún bá wà nẹ̀ka jọ ọdún àwọn lè mọ́mù ló nìka o ẹ má bàa lè mọ́mù dùn o ìka tí ẹ̀sọ́ níbi tàṣàbọ̀ mọ̀rọ̀ bó ti dé اللهم اهدنا فيمن هديت اللهم انصر الاسلام والمسلمين ọ̀nàdẹ̀ka ما rẹ̀ ní ẹ̀tọ́ الله á ọlọ́run bá ń bọ́wọ́ ẹ̀mí jéjì kọ́ bá ń bàjẹ́ wọn bẹ́ẹ̀ àwọn èèyàn ìgbàgbẹ̀rẹ̀ bí èèyàn ṣe ọ́pọ́sìtì sún mẹ́fà ní ìgbàgbẹ̀rẹ̀ bèrè mí kẹ́ni òjíjọ bọ́bá ìka ní máa ń nà sílé tí bá fẹ́ ṣe wá àdúrà fún àwọn jàmáà nígbà ọdún wa á nẹ̀ka بإسبعه المسبحة إكاتا ما في الدنيا لا تفهم التسبيح مولانا حديث توكل تعرف جو النواحي بن حجر قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي هوني أنا بقول نواحي بن حجر هوني ما هو ينون إن شاء الله في شيء أنا لو سمعت مو هو هو صلاة ó ní lẹ́yìn ìgbà ọba tó ẹsẹ̀ òsì ọ̀tẹ̀ bí ìtẹ̀ gbé ọ àtẹ́lẹwọ́ rẹ̀ òsì tó gbé sórí ìtàn rẹ̀ àti orúnkún òsì rẹ̀ tó ọ gbé ibi kí ni mẹ́rífàkù ibi ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ ọ̀tún ó gbé síbi ìtàn rẹ̀ ọ̀tún bákan náà. ọwọ́ àti méjì nínú àwọn ọmọ níka rẹ̀ ọkọ̀ bá dọ̀ rẹ̀ báyìí. ó fi kọ̀ òtò báyìí. ó yá ọwọ́ àmìkà sọ ẹ̀yọ̀ kan sókè báyìí. wọ́n rí ó ti jáde bí eléyìí níbẹ̀ a ní bùkátà sí ṣùgbọ́n mo ta ní bùkátà sí bẹ́ẹ̀ ìwọ̀n ìka nínà tá à ń sọ̀rọ̀ nípa ìlọ́wọ́ pé tí lè mọ́ bá fẹ́ sábà fún jàmá lórí nípa ìfẹ́ ìmọ̀ yọ lẹ́ka ni ìka nínà ni ọjọ́ kàtẹ́ yẹn máa ń nà nígbà tí wọ́n bá fẹ́ ṣe kàṣọ́ ṣùgbọ́n ẹja ṣàkíyèsí kankan o bá mi ọwọ́ tó mi ọwọ́ bọ̀ bí bàtọ̀ ń ka àkáyà yìí tọba ti débi aṣáájú allah ilaha illallah òní ní ìmọ̀ ọ̀rọ̀ wà ìdáwò láṣẹ ní kálá ọ̀nà ọ̀nà ìlàsì. òdìlẹ̀ tọba ti máa kọ̀ sínú wà aṣáájú adìyẹ muhammad àwọn tó lè náà máa ní ọ̀nà àti ìlú òdìlẹ̀ tó ti parí gbogbo àgbà àwọn ìgbìmọ̀ tó ní ìlànà ìlú àdùn tí ọlọ́run ti ó fi àgbáríkà sí ìgbà sọ òdìfúnlé wa. tí yóò ṣe gbogbo ẹ̀fọ́ nílé ayé àti اللهم متعنا بالصحة والعافية اللهم متعنا بالصحة والعافية اللهم متعنا بالصحة والعافية وصل ربنا على طاعتك يا رب العالمين يا أرحم الراحمين اللهم كثر أقوالنا وأولادنا ثم بارك فيه اللهم زد وبارك اللهم زد وبارك اللهم زد وبارك نعطي أعطي عليه خير